bìtìnàdì mùtẹ́sílẹ̀ ní pẹ̀lú ìsìnàdì sẹ́kìnì tó ní ìtò papọ̀ ikú àná ìlà sọ́làm ànábì làkọ̀dùmọ́rọ̀ bí fájúrọ̀ ha ànábì sọ wípé ní àdúgbò tó ń pè ní fájúrọ̀ ha ọ̀nà tó ti rọ̀ ha àwọn tó kọjá ń bẹ̀ tàbọ̀rọ̀ náà nàbí jà àwọn ànábì àádọ́rin sẹ́wọ́ntì tẹ́lifíyà tó ṣàtà làbẹ́yìká làbẹ́yìká àwọn tí wọ́n ṣe tẹ́lifíyà wọn ṣàtà ọ̀tọ̀tọ̀tọ̀ nínú àwọn ànábì tá a wú yìí yunus ibnu mata yunus ibnu ànábì yusuf ànábì yunus nù ní wàkàna yunus yakun ànábì yunus àtọ̀ yìí kíní labẹ́yìká farọ́jà kúrọ̀bì labẹ́yì labẹ́yìká farọ́jà kúrọ̀bì musa yakun ànábì musa ń tiẹ̀ òun máa labẹ́yìíkà ana abdúkà ladẹ́yìíkà labẹ́yìí labẹ́yìíkà ana abdúkà ladẹ́yìíkà labẹ́yìí wàkà kọ́ọ̀lá wàtẹ́lbíyà tòríta ọ̀là níbi ní àmọ́ tẹ́lbíyà tà níbi ríta ń tiẹ̀ oníkíní o ana abdu wàbù amẹ́tì bíntu abẹ́díkà labẹ́yìí ọ̀gbọ́n sọ̀rọ̀ àwọn labẹ́yìíkà yìí táwọn anábì ọlọ́run yìí ṣe yìí ọ̀gbọ́n ìgbẹ̀gbẹ̀ ló nítumọ̀ ní ìwẹ̀ ló ṣe kí ni o ló ní ìtumọ̀ ló ní ìtumọ̀ ló ṣe kí ni o ó ní ìtumọ̀ ó já mọ́ sí ìdarí táwọn ọ̀rọ̀ tí wọ́n ti sáwádìí wọ́n ti láti mọ̀ sàlàyé rẹ̀ kọ́lẹ̀ rẹ̀ sàlàyé àkọ́kọ́ àkọ́kọ́ wípé làbẹ́yìká làhùnmẹ́ làbẹ́yìí ìtọ́gbàjúmọ̀ ni làbẹ́yìká làṣẹ̀rí kàlákà làbẹ́yìí iná lẹ́hàndà wà ní ẹ̀mẹ́ta làkàwà ní mọ́lù làṣẹ̀rí kàlákà ní labẹ́yì ẹ̀dá hùn ó ṣe kí ni o mo jẹ́ pé rẹ ìrẹ̀ ọlọ́run ọba mi labẹ́yì ká mo jẹ́ pé rẹ ẹ àwọn afa àtọwọ́kọ kẹ́límẹ̀ yìí mo ń látara là bá bàrẹ̀ ojú wa kéèyàn jẹ́ pé èèyàn kéèyàn jẹ́ kí ni o kéèyàn jẹ́ pé èèyàn ó ti yé báyìí nísìnyí labẹ́yì ká mo jẹ́ pé rẹ láàkẹ́rì kálẹ́ká labẹ́yì kò sóru gúgú wọ ọlọ́run labẹ́yì ká mo jẹ́ pé rẹ ìnàlẹ́ hàmdà ọ̀pọ̀ ẹ̀dídá wọ́n ní ẹ̀mẹ́ta àti ìdẹ́ra lẹ́ka ìwọ ọlọ́wọ́n ọba ní wọ́lmọ́lùk àti sọ́fẹ́ǹtì ìkápá gbogbo nǹkan lápapọ̀ lẹ́ẹ̀ṣẹ̀rí kẹlẹ́ kò sóró gúngún ọlọ́wọ́n kò sí kí ni o sóró gúngún ọlọ́wọ́n ọba wa ó ti ẹ alákọ̀ọ́kọ́ sọ ó rí pélé yìí tá a bá tọwọ́ bọ̀ ìtumọ̀ rẹ̀ gbogbo oníkálukú náà ẹ̀ ń tọ́lọ̀ padà kọ́ ájì mọ́nú ayé rẹ̀ tóun náà wọ́n láǹfààní àti lọ yóò wá pé ní hamda ọ̀pẹ́ ẹ̀pá débí ọ̀pẹ́ ẹ̀pẹ́ fàá náà fún àwọn tó ti ájì ọ̀pẹ́ ẹ̀pẹ́ sọ wa ọ̀pẹ́ ya ti wá ní mùsùlùmí innal hamda wà ní mẹ́ta ìta abákò lálàáfíà láti lé débi tá a dé yìí ìta nínú gàngùn tá a débi tá a dé yìí ìta tó ń bá lọ́wọ́lọ́wọ́ laka ìwọ ọlọ́wọ́ ọba ni wàlmúlì sọ̀bẹ́ ìsìnkú náà pẹ̀lú ẹ̀ ìkápá gbogbo nǹkan níní gbogbo nǹkan ìwọ ọlọ́wọ́ ọba náà lórí gbogbo ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀rí kálẹ̀kẹ̀ sọ́kùn fún ọlọ́run tọ́ba débẹ̀ kọ́ làbẹ́ yìí mo jẹ́ pé rẹ̀ àwọn ń dákẹ́ ní kálẹ̀ lórí gbogbo yìí wọ́n ní pé tọ́ba fẹ́ wí báyìí ló ṣe wí báyìí ló ṣe wí àfáà wọ́n dara rẹ̀ láàmú ìtumọ̀ tó gbé jáde náà ni bó ṣe wí bó bá ti wá ọlọ́run bẹ́ẹ̀ ni ó ṣe wí kò sí pákà lékè nínú bẹ́yìn ó ṣe wí kò sí kíni o. kódà tá a bá wo àwọn àpá oní àlìkìtà bàtù ìṣà èyí kọ sáwọn nìkan níbi ìwà ìsìn wọn ní labẹ́ labẹ́yìká láhùnmá labẹ́yì ọ̀bí fásitì láti kọ́ mọ́ labẹ́ labẹ́yìká látẹ̀rí kàlákà wọ́n ọ̀bí kọ́ mọ́ sí iná alḥamdu wa ní alákà wà múlùkì ọ̀bí kọ́ mọ́ sí látẹ̀rí kàlákì ọ̀bí kọ́ mọ́ sí ọ̀bí yẹ bá wọn so ẹgbàá wo ìwà pé ní. alẹ́ nìkan náà àwọn sọ̀hábà bá nẹ́bí náà ibi níbi tí máa gbére yìí ṣe tẹ́lifíà òun náà ṣe tẹ́lifíà ó ti yẹ báyìí nìkan tẹ́lifíà sẹ́yìn ọ̀rọ̀ ta sọ́tò ń jẹ́lẹ̀ kejì pé ní làbẹ́yìká làhùnmá làbẹ́yì ó jẹ́ pèrè ọlọ́run ọba aláhùnmá ìrẹ́ ọlọ́run ìpínlẹ̀ rẹ̀ ní yá àlọ́ òkìlá náà ní kí aláhùnmọ̀ tó ti yé wà níbi wọn wá jájá àwọn kó ń bẹ̀ wọn lọ fi ṣe mímù tọpẹtẹ ń dà lẹ́yìn wọn wá sí aláhùnmọ̀ nítorí pé tá a bá pẹ̀lú ọlọ́run yá náà là mú pé kò pé yá yá kó bẹ̀ yá yóò lò ibrahim yá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ti yé wà níbi àmọ́ nígbà tó ṣe pé àwọn ọ̀hún àti wọn pè yí iṣẹ́ ìdíyà àwọn ọ̀hún gbogbo ní aláhùnmọ̀ mafhum ẹ labbaika wa sa'adayk mo jẹ́ pé rẹ lọ́wọ́ lè fún ọ wal khayru fi yadayk orí ń bẹ lọ́wọ́ rẹ méjèèjì wàrọ̀ ilé ìsojúkòkòrò sọ́dọ̀ ọwọ́ ọlọ́run ni wàlá amẹ́lì ìṣètò àfẹ́gbẹ́ pẹ̀lú sọ́dọ̀ ọwọ́ ọlọ́run tẹlifí àtọ̀nù ni. ó ní àbájá dùn ní pé àwọn nǹkan tó àwọn fi kún lẹ́yìn ànábì pé ní zẹ́lì máa rẹ̀ zẹ́lì وإنما كلمة معارج يقول لها القرآن سورة سورة سأل سائل بعذاب للكافرين ليس له من الله ذي المعارج ثمانية عرجة وما ينزل من السماء وما يعرج فيها tìǹtì ń sọ láti sánmà àti tìǹtì ń gba lẹ́gùn kẹlọ ó ti wá sí so máàrọ̀ ibi tí ẹ máa bá gòkè ọlọ́run ọba ló ní màárì táwọn ibi tí ẹ máa bá gòkè sánmà táwọn náà sọ wípé ní tẹ́lifí àwọn ọmọ òròyìn wọn pàdé tuntun pé ní lẹ́yìn tá mọ̀rùbúùbà ni wọ́n mọ̀rùbúùbà ni ilẹ̀ ìlàbẹ́yìká mọ̀jẹ́pì wọ́ọ́lọ́n mọ̀rùbúùbà lẹ́ni tó ń sá kíjokíjo níbi ìyá rẹ̀ wọ́n mọ̀rùbúùbà lẹ́ni tó ń sojú kòkò sí ìdẹ̀ra wọ́ọ́lọ́n ìlẹ́yìká sọ́dọ̀ rẹ̀ náà nípa làbẹ́yìká sẹ́ńdà àná mọ̀jẹ́pì rẹ̀ wọ́ọ́lọ́n àwa ní pé nù sàárì kò mẹ́kà fún àfa a sí àwọn sọ ń bẹ̀ wípé ní àwa anẹ́bí ọlọ́run kọ̀ọ̀kan ni pípa anẹ́bí yìí musa ọmọ sọ pé ni o làbẹ́yì kàtà rọ́ọ̀jà lùkúrọ̀ bí làbẹ́yì mọ̀jẹ́kì rẹ kàrọ́ọ̀jà lùkúrọ̀ bẹ̀ wọ́tọ̀ ọmọ fi ọ̀nà àbáyọ sí ìkáyín kéke níbi tó ọ̀nà bá ti ọ̀nà kiri ìwọ ọlọ́run náà tọ́ ọmọ kí ni o tọ́ ọmọ fọ́nà وذنون إذ ذهب مغاضبا وظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين ninu ẹja tá nàbẹ

ọba ń kí ọlọ́run tẹ́lẹ̀ bí àgbẹ̀ ní labẹ́ ìjà farọ́jà nìkòrọ̀bì labẹ́ yìí mọ̀jẹ́pì rẹ̀ farọ́jà nìkòrọ̀bì ìwọ ọlọ́run tó ṣe pé ní gbogbo gbàlájẹ yìí kò sẹ́ni tí máa tán ìṣòro tí máa bọ́ọ̀nà àbáyọ sí àtiwọ́ ọlọ́run. anabi musa igbege ni o ìjà ana abuduka labẹ́ yìí mọ̀jẹ́pì rẹ̀ ọlọ́run ana abuduka ìmẹ̀rù rẹ̀ musa làdẹ́yìkà lọ́dọ̀ ọwọ́ ọlọ́run làbẹ́yìkà mọ̀jẹ́gbè rẹ̀ tọmọ tọ́fà nígbà tó pé rọ́bì àlè ní àǹdúró ìrẹ́yìkà ọlọ́run fi hàn mí kó mo fẹ́ àti mo fẹ́ rí wọ ọlọ́run mi à láǹtà ọ ní musa ò lè rí mi wọlé kìnnú gbò ilẹ̀ jẹ́bẹ̀ mọ́ òkè fàyín ní sàkọ́rọ̀ mẹ̀kánà wù fàṣẹ́wò fàṣàrọ́ ní tí ó kè é bá sì rí mi sáyè tọ́yọ̀ kọ́ wà náà sáyè rẹ̀ ń kò má فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال إني تبت سبحانك تبت إليك وأنا أول المسلمين يوطيوا في máa ṣe ọlọ́run ọba látọ̀dọ̀ ọlọ́run tó òkè tí ó kéde gbàá àlẹ́ musa ńgbẹ̀tọ́ tàjíjú a ọmọ yẹn ọlọ́run mọ̀túbá o ọlọ́run ṣe kí ni mọ̀túbá kọ́dà inú àkọ́kọ́ mùsùlùmí ni mo wà lọ́wọ́ ọlọ́run níbí o ti yé báyìí nísìnyí kọ́dà nẹ́bí ẹ̀yíṣà ń tẹ̀ òun mọ̀ pé ana abdul wọ́pùn amẹ́tì bíntu abdul kẹlẹ́fẹ́yì ọlọ́run mo jẹ́ pèrè èmi ọmọ ẹrú rẹ lóbìnrin tí ì bíntu àbùdíkà ọmọ ẹrú rẹ lọkùnrin ti ṣe ìmúrọ gbogbo tán tó máa nàbí ẹyin sálẹsẹ ọyọ àbí ọyọwọ bẹ ọyọwọ nù ayé yìí mo lórí gbogbo owó ayọwọ nǹkan nígbà tó ti tẹlifí àtúnṣe hajj aleyhi musala tó wà lórí tẹsílẹ ẹ sàmì báwọn nàbí ọyọ. وعن أبي هريرة lọ́dọ̀dà bí ọ̀rẹ́rọ̀ kọ́nùbá ni yọ torí pé ní káàlẹ́mì tẹ̀lifíyà sẹ́mi àsálám ní tẹ̀lifíyà níbi ní kíni làbẹ́yìká ilá àti làbẹ́yì mọ̀jẹ́kì rẹ̀ ọlọ́run òdodo mọ̀jẹ́kì rẹ̀ ọmọ nàta yóò gbà wá àti bí nìmájà àtàfà bí hibban àti abu abdullahi alhakim naita buri imam hakimu ní àdéhìí náà lálàáfíà pẹ̀lú mọ́jẹ̀mú ọ̀rẹ́ àti mùsùlùmí fún akọ́rọ̀ ọ̀hún sàbíyù ìmọ̀ sàbí pé mẹ́mú sábẹ́ fún mi mẹ́mú sábẹ́ ní bẹ́ẹ̀ ni ó yé báyìí nísìnyí. Hmm? tọ́ wàfíìlì ayílá lè dáàrú kùsùnì lè dáàrú kùsùnì rahimahulọ́ wọn kò síra kan ní alẹ́ ayílá ló wà àrídà mẹ́mú dáàrú kùsùnì ló kọ́ bọ́ọ̀lù mẹ́wàá ní báyìí pẹ̀lú pàtí ìgbìló kàfá yìí dẹ́ sí dókítọ́rù mọ́tí àlùkọ́lẹ́ àti àbíkan tọ́ àdéhùn kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wípé ní afáwọ̀ <clears throat> anas ó lọ ànábì mọ́tò wípé ní làbẹ́yìká hajjá ní تعبدا tààbùdá ní wàríkà ọlọ́mọ jẹ́ pé rẹ ní hajj fún hajj lódodo tààbùdá ní ìṣe ìjọsìn fún ọlọ́run wàríkà àti ìjẹ́wọ́ pé ẹrú ni mí àríkù eba níbi ẹrú náà ṣe bẹ́ẹ̀ arọ́kù ńkọ́ bífàtí ẹ̀rọ àwọ̀ àwọ̀ àwọ̀ náà ṣe bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀ gbàgbé. bàbá mi lámì ẹ̀dọ́ mi gbàtà nìtúmọ̀ rẹ̀ náà mọ́n sábì rahimahullah ó ní wà òṣèbù mọ́n sábì ní òun sì wàá fẹ́ kéèyàn ò fi mọ lórí sẹ́lbíyà ní ìrọ̀ sẹ́lẹ̀m àmọ́ téèyàn bá wá lé èsì mìǹtà àzí ìmìlá pẹ̀lú àwọn tó jẹ mọ́ ìgbẹ́ ọlọ́run ọba wa tóbi padà bá kò burú. afẹ́bùnú kò dáhùn rahimahullah ní ọmọ mi wọ́n dàbí ahmed hanabila nínú wọn ní àfẹ kéèyàn wá sàlékún tẹlifí àtàlẹ́bí máa ṣe àmọ́ ò wàdà fífi sọ̀rọ̀ kù àpò ìgbà kí n bá fi lè fi o wọn náà kò dárí kọ́lá oṣù àfẹ́fẹ́ mọ́tò eré iná nìyí ni o wọn mú sáfì àti àfẹ́fẹ́ mọ́tò náà sọ. tọ́ba wa rí kinní kan tó jọ ọ́ lójú tó yà á lẹ́nu nígbà tí ń bá tẹlifí àlọ́kọ̀ náà sọ ara mi tọ́wọ́ sọ pé ní làbẹ́ yóò sọ pé ta àyíta ní ọlọ́mọ jẹ́ kí rẹ o ìṣẹ̀mí tó dáa jù ọ̀nà ni kí ni o ìṣẹ̀mí àdìgbìyà mọ̀ wọn ni kí ni kí ni kí ni máa wíru nǹkan báyìí ìjẹ́ kí ló fà mọ́ musa fẹ̀yìn ló gbà wá àtàkọ́ wa bẹ́ẹ̀ àkìbí sinadi sahih pẹ̀lú shino transmission tó wà authentic ẹ̀ àdìbí jureyj àdìfúmẹ́yìdì ní àárọ̀j àdìmọ̀jẹ́ àdìdì lọ́sọ̀fà àbújá yìí wọ́n làmẹ́bí èyí tá nẹ́bí máa gbé jáde ní tẹ́lifíà ní kíni o làbẹ́yì kẹ́lá ọmọ làbẹ́yì ọ̀wọ́ adakọ̀ tẹ́lifíà yẹn ó ní hàtà ilẹ̀ kẹ́ẹ̀nà dáadáa yẹ wò ó fi wá jíjọ́ kan àwọn èèyàn wá ń kúrò lọ́dọ̀ rẹ̀ tàànàwó àjábáwó máa ń fi ọwọ́ dàbí ebi tí wọ́n ṣe ń jọ níbi ìdúgbò à sí àlẹ́ ìkún bá káàkiri yìí kàzáàdà fi hà ànábì wá fi lé ikún ìpínlẹ̀ làbẹ́yì kẹ́lá ìnà làáyíṣà àyíṣà làkọ̀ọ́ ìdáyé ní káàkiri yìí náà kára rẹ̀ ìdẹ̀mí tó dáa ìtọ́ pẹ̀lú gíní o ìdí sọ́kù ọ̀dàkọ́tà nù. ìsẹ̀mí tó dáa ìtọ́ gíní o ìsẹ̀mí ìdàlùkìyà náà tó yé tọ̀. wàtúhìbà wàtúhàbà báàbù àìlèlèlèmí àwọn akọ́kọ̀ọ́ náà àwọn onímọ̀ wọn fẹ́ wípé níyàn bá parí tẹ́lifíyà àyùsọ́lì yàrá rẹ̀ kó fi àtàlà tó fa nàbì àwa béèrè lọ́wọ́ ọlọ́run kí o béèrè àlìjẹ́nà yóò sì wá sọ pẹ̀lú ọlọ́run níbi iná nítorí tí àkàwà bí kò sẹ́yìn mọ́ gbà wá àkàwà kò sẹ́yìn mọ́ dàrí ọmọ tábì ẹlẹ́dọ̀ àbá rẹ̀ ọ̀nà ìgbà tó lànà ìtẹ̀rí yẹn o káàna ìdá àkàwà ọmọ ìtẹ̀lẹ̀ bí akíyì bá nínú ìgbà parí làbẹ́yìká làhùnmá làbẹ́yìká látẹ̀rí kàlákà làbẹ́yìn iná àǹdà wà ní ẹ̀mẹ́ta lẹ́kà wà ní شريك له سنة قليلة سأل الله تعالى مغفرته ورضوانه النبي وصرى كل ندلون أترى ينورون واستعاذ برحمته من الناس أبي كيولون وتقوم بنا sọbẹ́ẹ̀ náà ni àwọn tá a wí nǹkan pèsè síwájú ni máa náà kí wọ́n á ní sí máa làbẹ́ ìgbà nǹkan kí làbẹ́ máa náà kẹ́lí máa làbẹ́ ìgbà làbẹ́ ìgbà tí wọ́n lè kẹ́kẹ́ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀sẹ̀ ni wọ́n sọ nígbà pé labẹ́yẹ tẹ́lá fún mi labẹ́yẹ nínú ló ń bọ̀ wáyé kí n súnmọ́ rẹ̀ màánà ìjáàbẹ̀ tẹ̀lẹ́kẹ̀ bá dẹ̀ ìjáàbẹ̀ mọ jẹ́pẹ̀rẹ̀ ọlọ́run lẹ́yìn jẹ́pẹ̀rẹ̀ mo tún jẹ́pẹ̀rẹ̀ wọ́n súnmọ́ lè tọ́ àtìkà àti ìṣe ìsúnlẹ́mọ́ fún ìtẹ̀lé ti wọ ọlọ́run ṣèyún lélẹ́ ẹlẹ́ẹ̀kejì anahumi lababi mẹkaani wọ́n ní pé labẹ́yẹ wà máàna ìtumọ̀ ní pé ní anamukí mo lè tọ́ àti kàbùlá ìdìbòlá ọlọ́run mo dúró kí ìtẹ̀lé ti wọ ọlọ́run mo sì dún ní máa làbẹ́gà fún wọn bẹ́ẹ̀ nígbà míì ní mo tún pé mahaba ti lẹ ọlọ́run ọba ìfẹ́ mi fún ọlọ́run ni mo fẹ́ wọ ọlọ́run wọn mọ̀ tẹ̀ láti ẹ̀rọ gbogbo àtẹ́tọ́kù lọ mi kọ́ òní nígbà lọ́gbà wa pé ní ìmúra ọ̀tún lágbàá pé obìnrin lọ́bí ni o tọ́ba jẹ́ o tóbi bá jẹ́ ẹ̀tọ́ nífẹ̀ẹ́ ọmọ ọmọ pé ní ìmọ̀rọ̀ àtún lábá lábá ayé lábá tó ayé báyìí ní sè anna wumina alibaa wọn lọ wá látara kí ni o àwọn ọgbọn wàhùwà lẹkìtìrọ abẹ òun náà ní kí ni o ìtumọ ayé lẹkìtìrọ ọba ní ilé ìjàmbá dà lẹkìtìrọ ọlọrun mo dé lẹni tí ń súnmọ ọlọrun lẹyìn ọpọlọpọ súnmọ anahu ìjáàbà wọ́n ní labẹ́yìká láhùnmá labẹ́yìká yìí ìdáhùn lọ́jẹ́ fún anabiwa ibrahim aleyhi salam xìnnà náà dàbí hajj nígbà tó pépè tọ́lọ̀ ni wà á ti fi náà ti bí hajj àtò wà á dákun ní dọ́ọ̀mì yá sí nàìjíríà kò ní bàjẹ́ náà ní nígbà tá a nílí ibrahim lọ pépè ipe ọlọ́run ló tó pèpè pé ẹ máa bọ̀ wá sí hajj ipe pé òun là ń dáhùn pẹ̀lú làbẹ́yì kẹlẹ́ àwọn ọmọ làbẹ́yì àkọlọ́mọ ní káwọn àgbàlagbà ńlẹ̀ wá yìí torí pé nù kan tí wọ́n tún mọ làbẹ́yì kàtí náà wọ́n kọ́ ìdájọ́ wọn kọ́ rẹ́ǹkì àwọn kí mo jẹ́ pé lọ́lọ́ mo jẹ́ pé rẹ̀ wọ́n tún fẹ́ yìí náà àtúndé àbátúndé yìí náà òun kan àdàkọ́kọ́ tó o ti yé báyìí tó fálálùwà ọlá tí ń bẹ níbi kí ẹ máa ṣe làbẹ́yì kan làkún máa làbẹ́yì torí sẹ ájí ògbòdò ilé tó máa dún nímọ̀ kódà bó wọ lọ́rọ̀ kẹ́kẹ́ mi sáfà sọ̀rọ̀ nígbà wa fìlímù ọ̀jẹ̀m nínú mújàmù wọn ọ̀gbọ́n tó ń sọ níbẹ̀ ni nọ́ra níbi ọ̀sọ́lá mọ̀ níbi tó gbé ní má àhálà mo fi lù kọ́sùn ẹnìkan ò ní jẹun tó fẹ́ lọ sẹ ájí ọmọ ẹgbẹ́ làbẹ́yì kan làhùnmá làbẹ́yì wọ̀lẹ̀ kábàrà mo kábìrì kọ́sùn ẹnì kò ní mo allahu akbar allahu akbar ilẹ̀ bó ṣe rẹ̀ àti tó ti pé nígbà mọ onírò pé ah, a wọ́n ti làbẹ́ríkà àbùṣe ó kó oríire o àgbàrá òdùnnú yìí wọ́n ní ànábì dèlè jẹ́nà tí wọ́n fún òdùnnú yọ́wọ́ àlùjẹ́nà ni ànábì náà bẹ́ẹ̀ lórí báyìí tó wù náà nìyẹn wọ́n sì mọ̀ pé a a ìró òdùnnú kọ́ wà àlùjẹ́nà ti wà fún ọ àmọ́ ń gbà míì wọ́n mọ fún yàn ní pé fáàtì tí ìwọlé rè tí ó borí ní òní bàbá tó dé rẹ̀ jẹ́ torí gbà tó ń fi hàn bá ti labẹ́yì ká láhùn má labẹ́yì táwọn mọ̀láìkà ń fún onírò òdùnnú pé lójú gba àlùjáná ti jẹ́ tiẹ̀ o tọ́wọ́ adémi náà bẹ̀ wọn náà fífọ́n lọ fi sinẹ́ tí ń lọ fi sí mẹ́ ọjà pàṣẹ àbí ọjà pàṣẹ fúnra rẹ̀ ọlọ́sọ wa mẹ́ta tí ọ̀dà àdìsẹ́lẹ̀ kejì àfàwà sáà lóṣù sáà àdìsẹ́ sáà ẹni yóò fi ọba ní wọ́n jẹ́ mùsùlùmí ọkùnrin àbóbìnrin aláwọ̀ dúdú àbáláwọ̀ funfun àbáláwọ̀ àyìnrí àbáwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnitọ́ gbé abẹ́ni kú ẹni sanra abẹ́tọ́ gbé gbẹ́rẹ́dẹ́ yóò làbí yóò wọn fi làbẹ́ ìkàlà fún wọn làbẹ́ ìlà dábà mìláyẹmí nìyí wọ́ṣẹ́mẹ́ẹ̀lì lọ́wọ́ ọ̀tún rẹ̀ lọ́wọ́ òtì rẹ̀ nàbà tí gbọ́ làbẹ́ ìkà tiẹ̀ àwọn náà wọn fi làbẹ́ ìkàlà fún wọn làbẹ́ àwọn àwọ̀ ṣàjà ṣáájár máàdà sílẹ̀ pé ṣáájár ṣáájár máàdà àmẹ́bí ní àwọn òkúta kéékèèké tán bá yíyàn ká àwọn náà wọ́n fi lábẹ́ ìkà làwọn lábẹ́ ìkà pẹ̀lú yẹn ṣáájár àwọn òkè tán bá bẹ nítòsí ní ni màdàrú náà sílẹ̀ al Madar. àlùmádà àwọn tó bá jẹ mọ́ bí ìtàkùn àbáwọn bí ìkó owó tó mọ́ bí àwọn náà mọ̀ sọ bẹ́ẹ̀ hátà tẹ̀kọ́tì aláàrùn mi náà bó náà wà láàbùnà ibi tí ibi tilẹ̀ pín sí lọ́wọ́ mi àti ibi tó pín sí lọ́wọ́ àlàáfíà náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ọlọ́gbà wa mọ̀mú tẹ́lẹ̀ mẹ́lẹ́ mọ̀mú bùnú mẹ́jà àtàwọn abẹ́yẹ àti àtàwọn hákìm wọ́pọ̀ háhà ọ̀dẹ̀ fún adé sinà bọ̀ adé sọ̀rọ̀ àlàáfíà àtàwọn jábìrì sàdúlá ọ̀dẹ̀ lọ́wọ́ àti wàlọ́ àná wàlẹ́ sìnwó náà wà ọ̀là níbi tó gbé ní kò sẹ́ni tó bá lè wọ ẹni yóò tí ò bá jẹ́ nínú àwọn ọmọ ìgbà ara mi wọ̀ yúdìhí lèlá ìyàwó mọ́hù tí ó wà dọ́wọ́ ìyálẹ̀ ta lọ́jọ́ náà yúlà bí yóò àmọ́tò làbẹ́yì kàlà húnmọ́ làbẹ́yì tẹ̀rí ibùsàm tó rò fi wá wọ̀ ilà àwọn ọba tó lò ní òkú àti káwọn ẹ̀sẹ̀ náà ti kìlọ̀ káwọn náà mórú wọ̀ ọ̀gbọ́n bí ọba padà lé bí ya rẹ igi tí ò lẹsẹ kankan lọrùn ló ti padà mọmú ahmed adigun mọdà ló gbà wá wọ̀nyí sọ̀hábù àwa fẹ́ kí làbẹ́yìká lámú làbẹ́yìká ọkọ̀ nínú nǹkan tó ní ti ájú ọ̀nà ti wọ́n mú dáwà mọ́tò àdéhà fi kúlù wákàtí. ní gbogbo ìgbà èèyàn ní ní mẹ́fún wàhálà kúlè ha ní gbogbo kọ̀ǹdíṣẹ̀ tí èèyàn bá ti bára rẹ̀ kọ́ kọ́mọ̀tì làbẹ́yẹkẹ́ la ọmọ làbẹ́yẹ kọ́ra bá borí ọ̀lẹ́ báyìí ní ti bá re ko komoti tó borí ẹ̀ díẹ̀ kọ́mọ̀tì kí ni o làbẹ́yẹkẹ́ la ọmọ làbẹ́yẹ làbẹ́yẹkẹ́ la làbẹ́yẹkẹ́ la làbẹ́yẹ iná alḥamda wọn ní àmàta làkàwọ́ ọ̀nwọ́lì làṣẹ̀rí tó bá ní jẹ́nẹ́rọ̀lá wọlé ha ìwé ẹni tó ń ṣe píríọ̀dù lọ́wọ́ wọ́n wà lórí ìdó àbí lórí ìdòkó àbí lórí ìgbò kan àbí wọ́n fẹ̀ gbẹ́rọ̀ àbí gbogbo ìṣèjì tí ọ̀bá lè wò fún wọn wà àfa àwa ibrahim nàkàrí rahimahullah wọ́n ní pé káàmù àwọn táwọn bá ń àwọn sọ̀hábà nẹ́bì wọ́n fẹ́ ká máa fi kí ni o àtẹ́lẹ́bì yàtà dúpọ̀ sọ̀lá àti mọ̀túbà sábà wọn ti làbẹ́yìn kálá ọmọ làbẹ́yìn. lẹ́yìn gbogbo ọ̀nà ọ̀nà yẹn ṣé ìkarabà ní àwọn ọlọ́mọ ajílẹ̀ bí lọ sí ó tún dọ̀ ó kírun ọ̀nà yẹn mọ́ àà ọ̀rọ̀ sànú àwọn èèyàn wà ní wa àyíkọ́ sànú àwa náà fa. wàyídà ẹ̀bẹ̀kọ̀ wà díyà bí yẹn bá sọ̀kalẹ̀ sáàrin fájì kan àwọ̀ àìlẹ̀ wà ní ọgbà wà ní ọ̀yẹ́dọ̀ sáwọ́ ti bí ní rọ ẹ̀dá tó wù nígbà tí nǹkan nǹkan ẹ̀ bá balance lórí ìrìn pẹ̀lú rẹ̀ ọ̀bì àdá ọ̀lẹ̀ ṣàfẹ́ ẹ̀yẹ rahmanullah àbáwọ̀ muhammadu bin idris ṣàfẹ́ yìí àwọn náà sọ̀rọ̀ kaba yìí náà wọn ayúb ẹ̀ kódà báwọ̀ ayúb kódà bó tó sì yá ní rẹ̀ kọ́ọ̀lá ọ̀sọ̀ yìí pé ní rọ̀háyìtú sàrídà bìnà jùbẹ́yìrọ̀ olóhùn rí àfa àwọn sàrídà ọmọ jùbẹ́yìrọ̀ ìlúmẹ́sì ní mọ́tàláṣí yúkìsù hájà ń jí àwọn tó wọ́n ti jẹ́ hájì tó wọ́n sùn wọ̀yẹ̀ kúlù tí wọ́n pé kúlù ẹ̀ẹ́dìdé fàlà bú ẹ̀rọ làbẹ́yì aláwọ̀ làbẹ́yì torí mo gbọ́ àbá mi ibnu abẹ́ rọ́bì ọlọ́wọ́ àdúmọ̀ kọ́lù nígbà tó ti bàbá àtọ́mọ́ kí n sọ wípé ní hìyà sí ilẹ̀ tó hajj ẹ̀ rí sẹ́dúbí àti ẹ̀rí yìí kábọ̀tì làbẹ́yì aláwọ̀ làbẹ́yì sí ilẹ̀ tó hajj ẹ̀ṣọ́ ara hajj dé yẹn fẹ́ ṣe lónìí ìwọ náà ti mọ̀ ní ìpè lẹ́sọ̀ lára àbọ̀ ọ̀fẹ́ tíyàn bá kọ́lé bí ọba ti fi táyà sí òkúté kódà wọ́n tíyàn bá náà ti kí ọba ti fi fi kí sọ́nà báyìí bí ìgbà tíyàn náà ni. ويستحب الجهر بتلبية ورفع الصوت أفي بكنا كي يكون أوكي كما يسوكي ما صلي تلقوا ونحن ما دعت من أبو وتبطى والجهر بكنا rárá báwọn kọ ó gbóhùn sókè ni ẹ́n kódà ọ̀gbọ́tẹ́ kíyàn mọ́tò kí ni òkú mọ̀tò wá kóra ẹ̀ sí wàhálà torí ẹ̀ tó ń di bẹ́ẹ̀ náà àdéhùn kan bẹ tí a bá wa kọ̀ dáàbò fún sáàyè àlànsọ́rí látọ̀dọ̀ bàbá rẹ̀ tó ń dé sọ ábà nẹ́bì ọlọ́dẹ mọ̀tò kí ni àtàní jìbìrì jìbìrì wà bá mi fa àmọ́rọ̀ ni ọwọ́ apamíláṣẹ àmúrọ̀ bí kì ń fa àwọn sọ̀hábà rẹ̀ láti ayé ìfàwọ́ àtúwá àwọn bí ti ilé ẹni wà tẹ̀lébíyà tẹ̀lébíyà àti làbẹ́yìí aláfúnmọ́ làbẹ́yìí ẹ̀ lọ́jọ́ kí ni o ká máa gbóhùn wọn sókè fún wọn mọ́lìkì wọn mọ ṣáfì àbúdáwò afáànàtàyè wọn mọ tẹlifíṣì gbogbo wọn ni wọn gba àdìsí wa tẹlifíṣì sọ pé ní àádá àdìsí hasan sọ́hìn ọ̀dà oṣù lálàáfíà. níbi ànábì àwọn ọ̀sọ́lá níbi ànábì àwọn ọ̀hánmà ibi ájì ájì afdal ìwò nínú ájì lọ dáàbì níbi ní ibi ájì wò lọ dáàbì ní ẹ̀mí àti ànábì ní àlàájú wọ̀sájú àlàájú ànábì ní kí ẹ̀ máa ṣe ájú àti sájú ni kí ni pè ní ájú kí ẹ̀ gbówó òkè ní tẹlifíyà kí ni sájú kí ẹ̀ fẹ́ jẹ́lẹ̀ kí ẹ̀ fẹ́ ra dáyà. ní bá a bí mọ̀ ọ́n. àjà wàlábà wàdàá ó di ẹwà níbi amẹ́lì mẹ́wàá ọ̀dà obìnrin wa ń náà mọ gbóhùn sókè ní a yọ mọ gbóhùn sókè tí èdè ìjọ táwọn obìnrin fi jẹ náà mọ gbọ́ àbáwá àtọ rahimahullah wọn ni wọn sọ wípé ní àwọn ọkùnrin wọn mọ gbóhùn wọn sókè ha tó sáà. ọmọ àti agbọ́ fún ara rẹ̀ wọ̀lá àtẹ́rù fáwọn sọ́wọ́tà ha ọmọ gbòòmù rẹ̀ sókè èyí ò lé ní o àfa abúlẹ́bùn abẹ́ ọdún yẹn lọ wà nù wọn ó ní pé ní obìnrin òní máa lówó òkè fún sẹ́ni bí yàdàbẹ́ ìjàdàbà fún mọ̀dàbẹ́ yìí àfa abúlẹ́bùn ọdún yẹn lọ wà nù wọn tó yà ti sàbà abúlẹ́bùn abẹ́ àti tùn mọ́rọ̀ yìí àlọ́ wọn pa wọn àmọ́jà ká àtọ́nà wọn ní ibùdó mọ́tò gbẹ́nìgbẹ́nì ibùdó mọ́tò sọ wípé lè kìí ṣe dandan ní báwọn obìnrin ayẹ̀rọ bá àná àtúwá tàbí nàbí tẹlifíà tí wọn máa fi kíni o tí wọn máa ka làbẹ́kà làbẹ́kà làbẹ́kà tí wọn máa gbé sókè. àtàwọn muhàlì fi muhàlà ní tíra muhàlà ṣáàtú mùjálà bí àhàlì àtà wọn sọ bẹ́ẹ̀ gbé a ah, obìnrin ló ń bọ̀ ní sókè ni o wàlá àwọn àti ìdánilẹ́jà eléyìí ò burú wọ́n tàdánlà àwọn amú wa pẹ̀lú ìsọ̀yàwó àìsà. من صحابة النبي صلى الله عليه وسلم معاوية بن أبي سفيان رضي الله عنهما أرضاهما هنا بقى معاوية جدي ني ليلة النسل ليلة النسل نيو أدوكي إلى أسلوب ذو الحجة torí pé àkókò táwọn ọ̀sán ti jẹ́ ájì mọ́tò kí ni àwọn àárín ìgbà wọn náà máa ń kó ní mìíràn wọ́n ń pè ní léyìnlá tó lọ́dọ̀ ọ̀tẹ́mi àtọ́wọ́tà tẹ́lẹ̀bìyà ọwọ́ agbóhùn tẹ́lẹ̀kẹ́ ní labẹ́yì kálá ọmọ labẹ́yì kàkọ́ọ̀lá mọ̀áwí ọ̀tọ́jọ́ aláṣẹ mọ̀mọ́ nígbà wọn sọ pé ní mẹ́nìhàdà tálẹ́lẹ́yìn kíìlà wọn dáhùn pé a àìsà tó ń wùlù mùmìnì yàwá àìsà mọ̀ àìsà mọ̀ yàwá mùmìnì ìrìntàmọ̀rọ̀ tìmílẹ̀ tẹ̀mẹ̀rin ní àdúgbò tẹ̀mẹ̀rin bíi seven kìlómítà ní báyìí sí aliharamu lọ́kì tí mo ti káàbà wọ́n ti padà kọ́ mọ́tà síbẹ̀ wọ́n gbé ní mọ́sídù tẹ̀mẹ́yìn àti mọ́sídù àìsà ogun tó jẹ́ onípa onípa onípa ìjọba sàwùjọ ìmọ̀ bíi tèrè ọlọ́mọ gbẹ̀sùn lọ́wọ́ wọn ọmọ gbẹ̀sùn lọ́wọ́ wọn náà ìjọba ẹ̀sìn pípọ̀ ni ọlọ́mọ bẹ́ẹ̀ sì wọ́n jẹ́ o ọlọ́mọ bá wa kọ́ wọn ní ìfẹ́ ẹ̀sìn àti láti lò ó jù báyìí lọ àtàwa náà lápapọ̀ wọ́n ní ìyàwó àyíṣà ló gbé múra rẹ̀ lẹ́sẹ̀ àdúgbò tẹ̀lé yín wọ́n wá sọ fún àyíṣà pé à mọ̀áwùyà máa ń béèrè pé tani ti tẹ́lifíà ìyàwó àyíṣà ní lọ́wọ́ sàálà yìí ìbá ti kí mọ̀áwùyà bí mi léèrè mi lẹ́ àkùbá tòbò wọ́n fún un ní ìròyìn àfa àwọn ọmọ àti ìyẹ̀ntọ́ tọ́gbọ́n níbẹ̀ ìyá mi mìíní o ìyàwó aráyíṣà ń gbóhùn sókè fún tẹlifíyà títí tí mo àáwó yà ti ń gbọ́ nínú ìṣèjú tó wà yìí ọwọ́ ní gbé ní tẹ̀rẹ́gbà dágbọ́n àbáta kalẹ̀ ọwọ́ láti ìlà lọ́sí chain of transmission àfa àkàndàgbọ́n ní ibrahim ibn abi habiba wọ́n wọ́n lọ́ọ̀rì láyé fún ọlẹ́ àti ìtàfà bùn umar ọwọ́ láti ìsìnàdù ẹ̀yìnsá bùn àbí ẹ̀yìnsá ìkọjá wàhùn ayédẹ́ bọ̀ọ̀yì òun náà jẹ òun náà lẹ wọ̀láwọ́ sọ ha kání méjèèjì bá lálàáfíà ní ẹ̀gbà wa àyà wa àyíṣà ni ó ti dédé nọ́ọ̀sù ju ti wọn lọ torí pé nọ́ọ̀sù pé ká gbówó òkè kọ̀sàdá yẹn rí ẹ̀fẹ́ nìkan tí ó bá sàdá yẹn rẹ̀ gbóbìnrin ni yóò gbóbìnrin ní tiwọn lọ bákan náà láì sọ sínú ni àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n ní mímọ̀ wọ́n ní pé wọ́n kọ káwọn ṣe tẹ́lifíà láwọn ìlú wa káàkiri tí èdè ìlú abẹ́wò káàkiri ti ṣe hajj àti káwọn ṣe náà mọ́tàlá ti wà nítorí pé wọ́n gbé bàbá kan ní sọ́dọ̀ afáàbùlá àbúrò àgbàdo ọ̀rọ̀ bí ọ̀gbọ́n àdúrà wọn lọ gbọ́ tẹ́lifíà ṣe tẹ́lifíà ní gbòòrò ike labẹ́yìí kálá ọmọ labẹ́yìí ìlú nàbàtì ní àá ilé ìtìyàwó ilé wọn. èyí ti ṣe kíni ìwé olélé yìí ẹnẹmẹ tẹlifíà ti ìdáadáwọ ìdáadáwọ tẹlifíà làbẹ́yà lámà làbẹ́yà nígbà tó o bá jáde ilé tó o bá ṣe kíni tó o bá wà ní ìgbìmọ̀ tó o wà lọ́wọ́ tí gbèsè odigbàtọ̀ ara mi wọ̀ tó o ti jáde ni eléyìí tá a wí pé a kì í ṣe ládùúgbò káàkiri àti mọ́sálásí rẹ̀ àbí nínú káàkiri lọ̀rọ̀ mọ́ mọ́lìkì àtọ̀rọ̀ àwọn onímọ́tà bíi ìmọ̀mọ́ ahmed muhammed ìmọ̀mọ́ sábà sọ pé ní yúlà bí bísí màsáàjìdà kúlì ha akọ́gbẹ́ngbẹ́ni ọ̀hún mẹ́lẹ̀ àdé gbogbo mọ́tàlá tí ló ti lè máa ti làbẹ́yì kàlá ọmọ làbẹ́yì tí òṣìṣẹ́ hajj bẹ̀ ni o. ànígbà ní kò fọ́tán àwọn táwọn ọ̀tá ti jẹ́ kó di àwọn lẹ́rìí ìwé lẹ́rìí o ẹ̀ lẹ́rìí o ìrọ̀lẹ́ fún abúlé ayé tẹ́lifí alásán lásọ fún yẹn lè ṣe mọ́sálásí káàkiri nítorí pé ká gbóhùn tó tètè tẹ́lifí àlọ́wọ́ àwọn àdéhì kò sí pé ayé báyìí pàtó nípa ti mọ́ ṣe. amẹ́ mẹ́ta àmọ́ tá a bá ti dé mẹ́ta ẹ̀wù mẹ́ta lánàá níbi mẹ́ta fẹ̀dé lánàá oyè bá ti sìn ẹ̀wọ̀ afẹ́ tó ṣe wípé ní gbogbo àwọn àbá alágbàpọ̀ ni wọ́n pa kíkà máa tẹ́lẹ̀ bí yàgbẹ́ torí pé bí ọ̀hún gbẹ̀gbẹ̀ náà ní ààyè tó ti iṣẹ́ ájì wa bẹ́ẹ̀ náà ni alimọ́sídìdì xarọ́ mọ́tàlásọ lọ́wọ́ bá wa bẹ̀ wọ̀ wọ́sá irun mọ́tàlásí ti mọ́tà ayé gbogbo àwọn mọ́tàlásí tó kù láwọn ààyè tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ájì bóyá ní àràbà bóyá ní mìnà bóyá mọ́tàlíkà ẹ́ kọ́dà yé dé ní gbogbo àwọn ààyè kọ́yì náà èrò mọ́tàlásí tora àwọn àyè jẹ́ hajj náà ni wọ́n kò sí ẹ báwọn àwọn àyè mọ́ṣáàrù ní gbogbo ìgbà wọn náà. Hmm? tọ́ kọ́lá tẹ̀lẹ́mọ́gùnì nìjọ́ra mọ́gùnì olùwàdà bá tàbí tẹ̀lẹ́bí àti fi tọ́wọ́ àbí ọ̀dọ́ kò burú tàwáfù alákọ̀ọ́kọ́ táwọn ọkọ̀ wọn ti gbàgbà kọ́ ní káàbà yìí àlè tẹ̀lẹ́bí àmì ẹ̀nà eléyìí ni àbá ọmọ àgbà sọ̀tọ̀ àtàfàwà àfàwùn sáìbẹ̀ àfàwà rọ̀bí àtúntò abdulrahman ẹgbẹ́ ní rọ̀bí àtúwàj. وابن أبي ليلى أفاو عبد الرحمن بن أبي ليلى وداود الظاهري أفاو داود الظاهري والشافعي أتمنى الشافعي àwọn sọba yìí wípé ní kò sábúrú ń bẹ tá a fẹ́ bílẹ̀ o kó sì pé nígbà àkọ́kọ́ tá a kọ́kọ́ dé káàbà tá a fẹ́ lọ sí tàwáàbù òkúrú tàwáàbù pàdé tàbí tẹlifíyà mẹ. wàrúwì àtàlìm ibùnà abdullah agbáwa lọ́sọ̀rọ̀ àfáwà sálìm ọmọ abdullahi ibùnà ọ̀rọ̀ wọn sọ pé ní láyé lábí awúlá bẹ́yì èyí ti tẹlifíyà láyé káàlì ọ̀rọ̀ nígbà tí wọ́n ti tàwa kù lọ. afáàgbọ́n ọmọ yẹn náà sòfìyà ó ní gbé ní ààrẹ nìkan báyìí nínú ìta àmọ́ wọ́n kọ́ ṣe rẹ̀ tí àwọn ti tẹlifíyà tí àwọn ti làbẹ́yì kàmínà àwọn ọmọ làbẹ́yì yíká ilé ọlọ́wọ́n ọba rẹ̀ wọ̀ àti àtúntọ́ àwa àtọ́gùn sáyé mi. mọ́mí náà wáwí rahmanu allah ta'ala ẹ́n nínú ṣáàlù muhazzan wọ́n sọ pé ní àtẹ́lẹ́kì yàtọ̀ fi sọ̀wá fún ìkòkò báṣẹ làbẹ́yìí kàlá fún làbẹ́yìí nínú tàwáfù aláwọ̀ pàdé wọ̀sùláàrí ìbáàdà àti ká wá ti sàfà àti ká tó fà tó mẹ́rù wà lẹ́yìn rẹ̀ kọ̀wùláì ni mọ́ṣúrù ọ̀rọ̀ méjì ní ọgbàdúmọ̀ ń bẹ́ẹ̀ àsọ́fù èyí tó lálàáfíà jù òun náà ni pé ní alìjẹ̀dì ẹ̀ńtọ́ jẹ̀dì tìjì ìwárí láàyò làbí oníṣẹ́ làbẹ́yì kàlámù làbẹ́yì wọ̀lùkọ́lì àmẹ́ńtó ti pẹ́ yóò làbí yóò ṣe làbẹ́yì kàlámù làbẹ́yì wọ̀lá yóò dìde wọ̀lá yóò ṣe làbẹ́yì yóò ṣe kí ni o àmọ́ kò ní kà á sókè tó yé tọ̀ òun lẹ́kẹ̀rẹ̀ mo ṣe gbòdì lè sọ́bàrí àfáàtà dárúkọ yìí nínú àlùfẹ́rọ́ lọ́sọ̀rọ̀ afọ ibrahim ọ̀kọ̀dìkìlẹ̀ tí mọ̀jìlẹ́sì ni wọ́n ní wọ́n sọ lórí ìjọba afọ ibrahim ta wúyẹ ni ìpele tálálàjì kan bá dé yóò mẹ́nu kò ní mọ̀ tẹ́lẹ̀bíyà nígbà tí wọ́n ti ń ti tàwa kù lọ. afọ ibrahim sọ ìpele láà rárá o bá dúró dàbí yóò ṣe tẹ́lẹ̀bíyà ni kọ́bùlà tọ́wọ́ kó di fi yóò rọ kiri ká lé ọlọ́run wà fi sọ̀wá àti ìgbà tí máa rọ kiri ká lé ọlọ́run wà bá àdá sọ̀wá kọ́dà lẹ́yìn ìgbà tí ọba rọ kiri ká lé ọlọ́run tán wà láàyè kó tọrùn á kò sì gbọdọ̀ tọ́pù rẹ̀ àtà ayélujára jámùrọ̀ kalẹ̀ àkọ́bà tí jébìlọ́ ti kéde jébìlọ́ jébìlọ́ dábọ̀ tí ọ lọ sọ fún mẹ́ oyé sọ ní orígun bẹ́ẹ̀ ṣé ká dàdúrà rẹ̀ táwọn sọ táwọn hmm? sọ ìṣòkò àkókò díẹ̀ wọ́pù tẹ́lẹ̀bíyà àkókò tá a mọ̀ sí làbẹ́ kàtà ọ̀sán làbẹ́ àkókò rẹ̀ bẹ̀rẹ̀ láti bàtà àbàdìgbà tó ara mi ìdìdì yà wò náà ọ̀dọ̀ tá a gbọ̀n ẹ́ tí n tí lọ sọ ní jámúrọ̀ eléyìí ṣe déédé nǹkan tí àwọn ìlú méjèèjì kọ́lá muslim tí wọ́n gbà wá lọ́dọ̀ àbá abdullahi bin abed kọ́lá bá méjèèjì onígbé ní làmúyẹ́dà ní ìṣẹ́ ọ̀sánlá ànágbé yẹ gbogbo yìí yùlágbé tó ṣe là làbẹ́ náà fún balabẹ́ yìí hàtà àwọn ọmọ jámúrọ̀ kàlà àkọ́bà títí tó fi lọ sí òkòlì jámúrọ̀ wàhálà kọ́wé ṣàfihàn ìrírà ọ̀rùn ṣàfihàn ọ̀rùn ṣùgbọ́n sọ́wé àbúhàníbà أبي ثور من أحمد من إسحاق وجماهير علماء الصحابة أعطيه ركبتين نعم الصحابة المسلمين نعم الصحابة والتابعين أتعطوا جادة منهم وفقهاء الأبصار أتعمل قوي لا مكاكري قاله النووي في شرح مسلم هم غير مسلم شرح مسلم واختلفوا هل يكتب عند الرمي هو في pẹ̀lú ibi ní ọ̀dà tó bá wọn sọ òkú lọ́wọ́ bí awọ ní asọ lákòókò ojú òkú wa ìdí yóò sọ pé ńgbà wọn ni àwọn bá dá para ọdẹ ní ibi nà àbí ńgbà tó bá sọkò nǹkan. àwọn àfa tọkọ wọn sọ ibi nà á yọkọ ọba náà awọ ní asọ àkọ́kọ́ òkú kékeré tí ọkọ sọ̀rọ̀ nínú sọkò tẹlifíà lọsọ لقد يقول عبد الله عباس رضي الله عنه صدق الرجل كنا نقول أولا من دليل أنا يقول يلبي لبيك اللهم لبيك حتى بلغ الجمر إذ بجمر في السقوط فجمع بين الحديثين آه، فجمع بين الحديثين لا تستقود ولا حديث لا يقول صدقني تدقني بأن المراد حتى شرع في kíni kíni ó ṣe déédéé wípé ọfẹ bẹ̀rẹ̀ sí ní ọkùnrin mọmọ ahmed ní gbàwá kan mọmọ ìṣáà àtàkọ́kọ́ náà wọn sábẹ yíyá wọn ní kíni yìí láti yọ ọmọ tó tẹlifí yà lọ yọ yọ ọmọ tó làbẹ gàdá ọmọ làbẹ hàtà yẹ orúkọ yìí rọbì yìí dáhùn rẹ tẹlẹ àkọlà títí tí parí mi ìtọkọ ní abọba wàdẹ nílùú ẹrí wọn òun náà lè sábà fún kùsẹ́yìmá ní wọn gbà ọ̀rọ̀ sọ̀rọ̀ ìwọ̀n. àtàkọ́ àbúdá àti màbẹ́ lọ́wọ́ lọ́kọ́ nínú ọ̀rọ̀bọ̀ ni yóò ṣe olùgbé ní àkọ́kù máa lọ́dọ̀ ọ̀sọ́lá bí àrọ̀fà mo ti tàwa fún ìfáàdọ̀ pẹ̀lú ànábì ní àrọ̀fà ẹ́ fọlámi yẹ sẹ́lẹ̀bí ànábì òkú ti di tẹ́lifíyà àti àwọn ọmọ ọjà mi ọ̀sán àkọ́bà títà nínú ìjábọ̀ tọ́lọ̀ tọ́kọ̀ yòtábìrì máa kú lè àtọ̀ pẹ̀lú òkú kọ̀ọ̀kan tá lẹ́yìn ọwọ́ sọ́ọ̀kù làbẹ́yìí kàlùmọ́ làbẹ́yìí máa á sírí akọ lẹ́yìn òkú ọ̀sọ́gbẹ̀ yìí kọ́lá bí kò sẹ́yìn mọ́ àfa àbí kò sẹ́yìn mọ́ sínú àdéhì ọlọ́dàbíà mufasiru ó lè ṣàlàyé ìná òkú ìgbésẹ̀ tí wàyà ìlú sọ̀rọ̀ fa ó ṣàlàyé àwọn ọ̀pọ̀ àwọn ọ̀nà àgbà tó kù wàá nílẹ̀ sọ̀rọ̀ dàbí kọ́ òléyìí àti pé tá a tó ń sọ àtàmọ̀rọ̀ mi yá ha títí tí ipa ìrìnà ní kìí ṣe pé títí tí gbàtọ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀kò wọ̀sán náà ti alẹ́ níbi tẹ̀sí ìrọ́mù ìjẹ́mọ̀ ìsàmọ̀rọ̀ tá a bá débẹ̀ ẹ́ àmọ̀tàlàyé rẹ̀ afọ́nùmúre afọ́nùmúre ìdúnnùmùsù pẹ̀lú àwọn ẹ̀ka wa tọ́lá làbíà tọ́lá àwọn àyíṣà afọ́nùmúre ọkọ̀ nọ́mù àdé ànáwó yẹ kọ́ ọ̀há ìdàrọ́ àìdánimọ̀ òkè wọn ni kò yóò sọ ọ́ tọ́ba ti gíní o tọ́ba ti padà lọ sí àyè tó dúró sí ọ̀họ́ kóòlù máàlì ilé lọ́rọ̀ náà máàlì bí ọ̀pọ̀ ìjẹ́dá fúnbi tàwa ní sámsì yà ọmọ àròkà ọwọ́ tó wá ti gíní o wọ́n wá fi ọmọ sí ìgbé ní tọ́ba ti tọwọ́ ọdún bá ti yàtà ìgbẹ́jọ́ àràkà àbá hajj hajj ànásọ́lé nínú fatfalibáyà alimaksu ìta àgbàlérò wípé ní yóò sọ fún tẹlifíyà tọba jẹun tọba ti segin ní tọba ti tọkọ ayé ìdá táwọn afẹ́tà àlè nínú tọba ti bẹ̀ sínú ọgbọ́ àtọ̀ ara mi lẹ̀ fọlọ́ ọ̀nà púpọ̀ dà mọ́ tọwọ́ akọni ìfá àbọ̀tọ̀ lọ́kọ́mí tọba ti gbé ní ọpọlọ ìfọ̀tà wà kó lè ìfá àbọ̀ ọ̀dọ̀ wa padà ó lọ sọ́kọ̀ yóò gbé ní gbósòkó ní musa nípa ọ̀wá gbọ́ nàmìnà ọpọlọ ti tàwa fún ìfá àbọ̀ náà ọ̀dọ̀ wa padà wá ti dá mọ́ padà ọwọ́ ti gbé ní ọwọ́ òkò lẹ́gbẹ̀ẹ́ sọ́nù lágbo lẹ́gbẹ̀ẹ́ ẹ̀sìn tọ́wà kò sínú sínú ká fẹ́ gbé ní nígbà tó wọn ti tàwa fún yẹn lọ́wọ́ yẹn náà wọn ti làbẹ́ ìgbà làwọn ti làbẹ́ wọ́n bá àdà àtìlẹ́yìn tàwa fún yẹn náà hàtà ayélujú yẹn dẹ́kun lọ́tà láàkọ̀wà títí tí kò lọ sọ jamurọ ọlọ́wọ́ àlẹ́ amadu mọ̀tẹ́mìr àmẹ́ntún bá ti múra fàyílábì hàtà yẹn sẹ́lẹ̀mẹ̀ lẹ́hàjàrọ̀ yẹ́n wọn ti làbẹ́ ìgbà làwọn ti làbẹ́ ìgbà ni o títí ó چر کی الحجر چه باندې کی سی په اوو کې دی دا حدیث د جاءت بذلك تران حدیث په ور کوي دا د بیلین دی عباد او وی او دا په انه کان یمسك ان السلبیا ونه مصطفى لا لا کوم لا بیگ اذا طلب الحجر نبرد في الحجر الاسود نعم نعم نعم والعمل عليه عند أهل أكثر عند أكثر أهل العلم في إيه، حديث تاكاي وغانا لنيلو ودوري لدرك البعض بما إليه أخذ سفيان أخذ شافعي من أحمد من إسحاق لقد إليكم إلى ابن عباس صلى الله من وسلم يلبي المعتمر اعتبر من عمره اعتبر من انتباه في عمره كما سلبيك اللهم لبيك حتى يستلم الحجر في ذكر سيرة ذكية الهدى رواه أبو داود وعن عبد الله بن عمرو بن العاص له الصحابة النبي صلى رضي الله عنهم قال وتقول النبي عمره عمر متى كل هذه القاعدة كل لك من ثاني من ضمن قاعدة النبي تجي يلبي النبي الله اللهم لبيك حتى يستلم الحجر في ذكر تبي كيسي كذا رواه أحمد من أحمد بقوا وروى الشافعي نبي من الشافعي إنه بقوا قالوا كنوا كنوا ترانسميشن هو إذا فاق الله بن عباس قال الله عليه وسلم ولي يلبي المعتمر طبعا في عمره يمد لبيك اللهم لبيك حتى يفتتح الطواف في يوم بيت عواقب تلمن لنتوكي سكاية وكتا على الأسود أو غير مختلف عليكم لقد أتكيسر صوت بإذن الله بتي أدرس إليه سبب الله سبحانه وتعالى مني ومصرف الله في سبحانه ربنا عبادة هو أنتم بلغم ربنا عبادة وقالت مدى مدى بدأ وسلم على محمد نبيك ورسولك وعلى آله